وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار لين تيادك فهو الله تبارك وتعالى في كات الأخوان إبا محمد صلى الله عليه وسلم اللهم صل على محمد وعلى آل محمد وبارك على محمد وعلى آل محمد كما صليت وباركت على إبراهيم وآل إبراهيم إنك حميد مجيد أتوقع فلهم ọlọ́run tí ọlẹ́tọ̀ sí ọpẹ́ pàápàá jùlọ ìjọsìn tọ́tọ́ tọ́yẹ ká ṣe níwà àkókò yìí náà ni ìjọsìn ọpẹ́ torí pé ọlọ́run lé wa sí nínú dáadáa nínú dáadáa èyí tọ́lọ́run máa fi ń yẹ ẹ̀yẹ̀ wò ní kó léyẹ̀ sí lórí ayé ọjà yẹ̀wò kéèyàn ó sì jọsìn tọ́tọ́ lórí rẹ̀ tí í ṣe wàlíkùmù sálàm tí í ṣe àṣepọ̀ ọ̀pẹ́ torí kànábi sọ̀lá àlọ́sọ́lá ń jẹ́ wáyé pé ajaba li amril mu'min inna amrahu kullahu khayr èèmọ̀ lọ́rọ̀ mùmíní gbogbo ọ̀rọ̀ rẹ̀ pátá rere ni ìní àsọ̀bá ti hù sàrà ṣàkàrù ọ̀ka rẹ̀ fẹ́rọ̀ là tí dáadáa bá ṣẹlẹ̀ sí dáadáa ní dáadáa yìí o yóò dúpẹ́ torí pé kí tó lóore fún lọ́sẹ̀lẹ̀ yẹn wọ́n yìí ni àsọ̀bá ti hù dọ̀rọ̀ sọ́bárù ọ̀ka rẹ̀ fẹ́rọ̀ là tí nira bá fọwọ́ bà yóò ṣe sùúrù ilé ẹlẹ́ jẹun tó lóore fún ọ̀wá sẹ́ni tí ṣẹlẹ̀ bẹ́yàn máa ṣẹlẹ̀ sí jòdúgbà gbòdòdó lọ ọlọ́run adúpẹ́ kò lé wa sí nípa dáadáa o ọba dẹ́dá dẹ́ sọ wípé làyín ṣàkàtúm láàzì ìdánilẹ́kọ̀ọ́ tẹ́ ẹ bá dúpẹ́ ọlọ́run ní máa lè sí tẹ́ ẹ bá dúpẹ́ màá sàlẹ̀ sí fún yín wọ́n la ń kàfàtù ìlànà àzáàbí làṣẹ̀dì tẹ́ bá wá sá ìmọ́re ìyẹ̀mí ọlọ́run ọba lè kókó ọlọ́dá pàjá wá yá ọ nítorí pa dúpẹ́ o atúndúpẹ́ àlésí dáadáa tọ́lọ́run ti ṣe fún wa kí àlésí dáadáa náà òun ni alimubarak table water àbíkọ̀ rẹ̀ kọ́ rí àdúpẹ́ rẹ̀ o àdúpẹ́ rẹ̀ o ọlọ́run wọlá ọpẹ́ ọlọ́run tó ṣe kó rè wá o ọlọ́run ṣe kó rè wá o ọlọ́run ṣe fún dáadáa wá o. àdúgbò ń jò níyìn náà ètí pẹ́kéjì ọlọ́run tó fi lé wa sí eléyìí náà ta dúpẹ́ rẹ̀ ìdákun má ti jọ pé má jẹ́ ojì tó tún fi lé wa sí o ṣe dáadáa lélẹ́yìí dáa sí gbogbo ìgbà tí ìgbà tọ́lọ́run bá ti sóore fún yẹn ọlọ́run là bí mọ̀ èèyàn ó sì bẹ̀rẹ̀ nǹkan yẹn pẹ̀lú bẹ̀lọ́wọ̀n ọba subhanahu wa ta'ala méjì òun làdúrà wa pín sí a nílé iṣẹ́ pẹ̀lú pé àwọn máa ń sìn olówó iyebíye bí mo ń wò yìí àtúnkọ́lé òjì méjì kò séyìí tí ọ̀lẹ́tọ̀ láti sọ pé láti ṣàdúrà lórí ẹ̀ àrífà sọ níjọ ní yìí pé wọ́n ní àwọn kan kó dáyé kan ọ̀gán ọ ọ̀pẹ́ kò jì báyìí bí wọ́n ṣe ń dínkù nípa ọ̀kẹ́ ìjèjì nìyẹn iná wádìí wọ́n rí pé wọn ṣàdúà wọn ṣàdúà nítorí pé Ànábì sallallahu alaihi wasallam ó ní wa in kana ash في شيء وفي ثلاثة sáàbà sọ pé àìdálè ìṣẹ̀lẹ̀ sí nǹkan níbi ohun mẹ́ta la lè wá sí àkọ́kọ́ ìdá ilé tí yàn bá bẹ lọ́hùn ọ̀fẹ́ pé àdó ilé yìí kọ́kọ́ yàtọ̀ ní pé àkọ́ bẹ lọ́hùn pé ilé ìyàn ṣàdúrà rẹ̀ bá a sì ṣe máa ń rán wa létí àdúrà tá a ti mọ̀ yẹn náà ni أعوذ بكلمات الله تماتي من شر ما خلق أعوذ بكلمات الله تماتي من شر ما خلق أعوذ بكلمات الله تماتي من شر ما خلق الجملة تعينا له تابعت الشيء ìṣẹ́ ọlọ́run ní ibi tẹ́yẹ kó dé bẹ́ẹ̀ ti dùn ní tìdùn ní èèyàn ní kò sí kò bẹ́ẹ̀ ọlọ́run kọ́ gbọ́dọ̀ wà lọ́dọ̀ òun torí pé àmọ̀ pé nǹkan ńlá báyìí tọ́lá ń bi wọn wọ́n sọ pé nǹkan ńlá ni wọ́n kà ṣe bíi pé nǹkan kékeré kan tó kékeré rẹ̀ ní kọjá lọ́dọ̀ ọlọ́run kó tún ṣe ńlá fún wa o. òun ni pé kágbìyànjú láti ka sọ́ọ̀tù bá kọ̀rọ̀ lọ́yà ẹ wá àwọn ọmọ wa tí wọn ò ní máa sùn í wọn ká alátòkè délẹ̀ bàbá àjẹgbà tá a bá lọ tán. Al-Allama Ibn Baz rahimahullahu ta'ala wọ́n sọ níjọ yẹn náà wọ́n ní kódà èyàn lè gbé kọ́rí sí tó farabalẹ̀ náà rìsáìtà yẹn tí wọ́n ká alátòkè délẹ̀ tí wọ́n ti rìkọ́dì yẹn wọ́n ká délẹ̀ tí wọ́n farabalẹ̀ ká bàbá kó sọ àbí sheikh uh, sudais wọ́n farabalẹ̀ ká látòkè délẹ̀ sọ̀ká gbìyànjú wọ́n lélẹ̀ yẹn náà yẹn ti ká sí bẹ̀rẹ̀ nìyẹn pẹ̀lú fa inna shaytana la yaqra'u al-bayta alladhi tuqra'u fihi suratul baqara rọ́lá sí tání nìyí èé súnmọ́ ilé tí wọ́n bá ń gbé bá kọ́rọ́ bẹ̀ nínú kẹta fi sin ilé ọ̀kẹ́ nú ènìyàn ìkejì tọ́lọ́run tó wá ṣe fún àwọn lóore iléeṣẹ́ omi tàpé ní àlùmọ́bára kì í oríire ni o káàbà ọkọ̀ fi jókòó pa àwọn oṣù kìíní akọ̀kọ̀ fẹ́ wádìí kílẹ̀sì sọ́ńpa rẹ̀ tó bá nípa fẹ́ sọ nípa omi jẹ́nẹ́rálì yàtọ̀ sírú iléeṣẹ́ tá a sìn ká sọ nípa àgbọ̀dọ̀ ká omi nítorí pé ànábì sallallahu alaihi wasallam kọ́kọ̀ fún wa nípa ata omi tá a bá lòkùn bí kò tó fi ká darí ẹ̀ sọ́dọ̀ àwọn èèyàn ṣùgbọ́n fi wó ní kànga ó jẹ́ ti gbogbogbò omi odò tí ń sàn tó jẹ́ ti gbogbogbò omi òkun nílá tó ti gbogbogbò omi òjò tó dágún síbì kan tó lè ṣàǹfààní fáwọn èèyàn tó ti gbogbo èèyàn ṣùgbọ́n tí èèyàn bá ti lọ bu omi yẹn láàyè kan ní ètò aṣọ bíbù lásán ẹgbẹ́ bọ́ o owó láńlá wọ́n gba sáàfù manzin tún ní o ni wọ́n tó olóṣè wọ́lọ́wọ́lọ́ yìí wọ́n tún lọ kó àwọn ọ̀rá kan jáde nínú wọ́n ní wọ́n tún rọ̀ nǹkan kan sí tí òfin ní síbọ̀ sí mẹ́ẹ̀ gbogbo orí ìtọ́ bá ti tírìtì bẹ́ẹ̀ yẹjú ṣùgbọ́n ìyàwó ṣẹ̀rí àrí inú ṣẹ̀rí à lọ́lẹ́tọ̀ láti tà á owó àlùbáríkà ti lè yẹn gbà ń bẹ́ẹ̀ fáà náà ṣe pé ní àlùmọ̀bára jù owó àlùbáríkà jù ṣùgbọ́n yàtọ̀ sí pé anẹ́sù wa fi riwaya المسلمون شركاء في salat àwọn èèyàn ẹgbẹ́ ẹ̀kọ́ àwọn mùsùlùmí àdìjọ ni ohun mẹ́ta ni alákọ̀ọ́kọ́ òun ni àlìkálà í koríko òun ló fi ṣe pé ìjà tá máa ń jà ní ìjà ni ọlẹ́tọ̀ òun fáwọn èèyàn fẹ́ gbọ́ o àwa sì máa fi ṣe wáàsí fúlàní lè dáná kọ́ máa fi jẹ kókó káàkiri àti ó kókó wa jẹ́ o. èyí tó fúlàní ìkà àtàwágí wọ́n rọ̀ báwọn bàbá ń sinmi láàrin lè dámi lóhùn rẹ̀ pé kò sí oúnjẹ yóò wà ní kò mùsùlùmí àtùlàbàkàtù kò yóò ẹra adúgbẹ́ ẹ̀hẹ́ ọdíyẹ kò oúnjẹ yóò tí wọ́n lè fún láì fi kókó sí ẹrẹ lè sá lọ tàbí kọ́ máa rù kódà wọn ni wọn máa fún lórí ẹ̀ torí kò ni wọ́n fi sọ wípé àwọn èèyàn wọ́n jìjọba kẹgbẹ́ níbi ohun mẹ́ta wọ́n jọ máa kẹgbẹ́ níbi ohun mẹ́ta alákọ̀ọ́kọ́ alìkàlá koríko ẹlẹ́ẹ̀kejì ni alìmọ́ omi ṣùgbọ́n kèé ṣe alìmọ̀bára kì yóò ẹ̀hẹ́n so alìmọ́ omi kéderú omi tí wà yí tọrọ mi ó bówó délé léyìí bí omi kẹ̀ǹgá tí mọ́ sọ lẹ́ẹ̀kan àtòdò tí ń sàn jẹ́jẹ́ rẹ̀ àbómi adágún kan táwọn èèyàn máa ń ṣàǹfààní mẹ́ irú ẹ̀ làjọ ni ní ẹgbẹ́ ti lọ sí wàhálà kan ti bọ́yọ́ ọ̀rọ̀ sínú ọ̀rọ̀ sínú ke ẹni nì lónìí káàbà fìlú ni wọ́n fi máa gbó lọ wa tí wọ́n bá ti ń ta àlùbáràkì ni àmì iná gbogbo alájọ tí bá sì gbàtí dẹ́kun fẹ́ dé nísìn láti jọ tí ẹ bá dé àwọn bàbá wa tó wà láyé nísìn wọn ó tàn dán ní ẹ̀sì wọ́n sọ bí nẹ́sì sòro wọ́n sì máa fòkú takara wọn ni tí wọ́n fòkú káàrin rẹ̀ wọ́n máa bùnra wọn níná kó tó di pé wọ́n dáná tí wọ́n fi jẹun. so nípa bẹ́ẹ̀ nípa ṣiṣẹ́ tá a fẹ́ sì yọ wọlé nù ṣẹ̀ríà tí a fẹ́ máa ta omi omi rìn nítorí wàhálà àtìlẹ́wò tá a ṣe tá a tún máa ṣe lọ lórí ẹ̀ nǹkan tó lẹ́tọ̀ọ́ nínú ìṣẹ̀rí àmì àmọ́ à ń ké sí àwọn aláṣẹ al-Mubarak àti gbogbo àwọn tí wọ́n máa darí rẹ̀ ẹ jẹ́ ká fi tọ́lọ́hun ṣe o ẹ jẹ́ ká fi tọ́lọ́hun o nínú àlùbá tí máa ń kọ lọ́jà ihun tá a lè fi gbé àlùbá yẹn kúrò ọ̀ṣẹ̀rìbóhùn fi fi sọ́dà pọ̀ sàárà ni o sàárà ni o àtẹ̀ ní wípé sísà kábà ti wó wa wàlíkùn musalandu ọ̀sẹ̀tù owó tí bá tún jáde níbi omi yìí látùn fífù látùn máa fi ọ̀zàká láyé fáwọn kan máa ń sọ wípé èèyàn gbọ́dọ̀ tó mi kọ́ sọ́ọ̀tù ìbá ni ọ̀tọ̀ ọlọ́run kó bẹ́ẹ̀ ni òróǹro ni zaka èèyàn bá yọ dàbí òróǹro jẹrin lọ́gbò dídí màálù jẹ gbogbo àwọn ẹni tá a fi wà ní zaka fún tí wọ́n yọ wọ́n padà ń dúpẹ́ fọlọ́run báyìí ààrẹ ń tọ́ bẹ̀rẹ̀ pẹ̀lú 200,000 lọ́dún ó ti yọ ohun tó lé 2 million ẹni tí ó sì yọ 2 million ẹ̀yin náà máa dúró mílíọ̀n tí ó wà lọ́wọ́ rẹ̀ ẹ̀wọ̀n pé lórí 1 million 25,000 eh, péré 25,000 naira wọ́n ní bẹ lórí 1 million tí ẹ̀ bá ló àyọ 2 million tẹ́rí kówó ní fíńgà kódẹ̀ lómi fi ojú bẹ́ẹ̀ lọ́wọ́ yìí sí àfòlú máa fẹ́ ń fòlú ọjà báwọn oníjọbi wà yọ bàjẹ́ ọ tí ó máa fẹ́ irun ní tọ̀tún ní sẹ́tù sínú àláyà àlùbáni ọmọ láti kàtílẹ̀ pọ̀ ń sẹ́yìn débi pé ẹni tí wọ́n bí dẹnu bò wọ́n má jẹ wọ́n dẹnu gbogbo yẹn lú yẹ nísẹ́yìn wọ́n bá dánú bò yẹn alẹ́gbẹ̀mọ́ sálásà kálọ́ ní ah ó sẹ́tù sí orí pé kíníkà rìn wíníwíní bẹ́ aláwọ̀n jẹ́ ìkẹ́kẹ́ rìn wíníwíní bí omi yóò ń o ẹ̀ ní sọ́ọ̀tì ń bẹ̀ o ẹni sẹ́yìn ò ní jóná mọ̀ ní lọ́wọ́ ilé iṣẹ́ ìrẹ́gùn ò ẹ̀lùmù báràkì ẹgbẹ́ ọlọ́run níjà àwọn èèyàn jóná tó ní pàtẹ́ ẹ̀yà fi tọ́lọ́run ṣe a sọ́ra fún ìṣẹ̀lẹ̀ kan tí máa ń ṣẹlẹ̀ àwọn èèyàn máa ń kójọ nítorí àtẹ́rà àwọn èèyàn jẹ ẹgbẹ́ ìṣẹ̀dẹ̀dẹ̀ nínú òfin Nàìjíríà nígbà àtàkẹgbẹ́

èyàn ṣe wà sí fún ọ bí wọn bá gbọ́ bí wọn tí wọn bá gbá sí ẹ lọ sábújá kọ́ lọ gbàwé ìtọ́kọ́ sí ẹ̀ ìrọ̀rùn ti dé nàìjíríà èèyàn gbọ́dọ̀ kójọ lórí ibi wọ́n ní àlìjàmọ́ á mọ̀ wá pàkọlẹ̀ akọ́ wọlé òkun tàwà àjàjì ìhun tó bá ṣe déédéé òdodo làákójọ lé lórí tí ó bá jù ọ nìkan wà á takú ká má gbàgbé pé ọlọ́run ló ní kó mú mi wá o mo rí àwọn ẹnìkan lọ́nà àwáyé mẹ́yìn bọ́ọ̀wò mẹ́ta ni wọ́n gbẹ́ omi ẹ̀kan ọ̀jáde mẹ́ wọ́n sì gbẹ́ 200 mítà bẹ́ẹ̀ ẹni tó bá àwọn gbà láti máa ń gbẹ́ kí lọ́sọ̀lá tó ń dégò nìyàn tó wọ́n nígbà tí àwọn ti sọ́fì lẹ́yìn àwọn jẹ́ oyé wọn pé sẹ́rí pọ́pátì yóò bẹ́tà ìjẹ́ká lọ́ta àwọn dẹ̀ ti kọ́ fúláàtì bíi tútù bedroom bíi ẹni ọ̀fẹ́ wọ 20 wọn láwọn fẹ́ káwọn ọmọ olóòwe kan máa gbà á àwọn fẹ́ káwọn kan máa lò síbẹ̀ ní ẹ̀tà mọ́lẹ̀ kí ló lè fi náà mọ́lẹ̀ kò sómi wíwà yìí wọn ẹja tráyẹ̀ wọ́n tráyẹ̀ àkọ́kọ́ 200 meters bẹ̀rẹ̀ fún ní ẹlẹ́ẹ̀kejì 200 meters bẹ̀rẹ̀ fún ní ọ̀gá nígbò di ẹlẹ́ẹ̀kẹta àwọn ọ̀kàn dí lọ ni

أأنتم أنزلتموه من المزن أم نحن المنزلون ọba dẹ́dà sọ wípé ẹ̀yin lẹ́ ń tọ̀ kalẹ̀ láti náà sújó sọ́rọ̀ àwọn onímọ̀ dáwọn mọ̀ ń pa ìṣẹ̀lẹ̀ ọjọ́ ayé àwọn gbà pé kò sómi tútù pé ooru tí ó wá láti sẹ́mẹ̀ ọdẹ̀ gbé nínú àwọn odò ńlá ó gbé lọ sókè nígbà ọdá sílẹ̀ fún wa àwọn wí bẹ́ẹ̀ lọ́dọ̀ sí wọn ṣùgbọ́n bá dẹ́dà ní pé ẹ̀yin lẹ́ ń sọ omi yẹn kalẹ̀ láti náà sójú wáìtì àmúláhùn ló mú un sílò ọ̀rọ̀ àlà ń sọ kalẹ̀ àti ìdẹ̀ra ni làwọnàṣẹ́ òjà ànáhù òjà àjà tó bá wùwá ní àádẹ́ sọmi yẹn tí ohun tí ó domi ró wọ́n bú sẹ́nu báyìí yóò mú lẹ́nu ni fàlàwọ̀ yẹn ká dúpẹ́ ìdẹ̀ra sọ nípa bẹ́ẹ̀ kásin lọ́hun níbi ìjọsìn yóò tá a bá ti fẹ́ ṣe ọjà yóò tá a bá fẹ́ tà ká gbìyànjú nítorí káforíjì ọlọ́run àti ìkẹ́ ọlọ́run lè máa bá wa lọ ìkẹ́ ọlọ́run àforíjì ọlọ́run kẹnu o ìyàn tó ní mọ dáadáa mí ìtọ́tún kan eléyìí kéré o ṣé kí wọ́n sọ pé àwọn àlùbáràkì nígbà wọ́n pé àwọn sọ fún wa pé àwọn fẹ́ ṣe kéré kékeré kan ẹni tó mọ sọ náà ni pé kékeré nẹ́ẹ̀sì ni yóò jẹ́ láńlá tí ń bẹ́ síwájú ọlọ́run ó tún mú láńlá mi wá dé ó tóbi tí ó bù háyà àmì sọlá sàlám bí lọ́n pé rọ́hìm ọlọ́hu ìmọ̀ra àzám hàn ìdàbà ọlọ́pàá kọ́mọ ni ẹ̀kan ó ṣèdè fún pàtí ń ta wàyí zà ṣára tó bá tó fẹ́ rà náà wàyí zà kádọ̀ tó bá fẹ́ sí yẹn gbèsè ìjà ṣèdè ẹ má jẹ́ adé ọwọ́ nǹkan ń bẹ̀ àwọn ẹni àwa tí wọ́n falé lọ́wọ́ ẹ̀dá kan ẹja sọ kò sí kí ẹ̀fẹ́ lè sùn ẹ̀kẹ́ títí tóun náà ní padà rẹ̀ nìtì lórí pé mọ̀ ní kádàmọ̀ kódì ẹ̀yẹn bá ṣe pẹ̀lú àníyàn tọ́tọ́ ọlọ́run padà dájà fún tọ́hun náà torí pé àbí ọlọ́run ọba subhanahu wa ta'ala pẹ̀lú àwọn orúkọ rẹ̀ tó da àti ìròyìn rẹ̀ lápẹẹrẹ ẹgbẹ́jẹ gbèsè one billion nísìn wọ́n á ní ìbò nílé iṣẹ́ tẹ́ ọ̀tà ẹjẹ́ wọn lọ ta ṣé ilé iṣẹ́ tẹ́ ọ̀tà kọ́ one billion àdéhùn ní jẹ́rẹ́ ọlọ́run ní jẹ́ ọkàn àlùmọ́bárà jẹ ìta tí ó dé ẹ̀yọ́ máa pé bílíkó tó gbé ní ìkòtò lọ́tún lọ́sìn bóyá ìgbádùn ni níwájú lọ́hùn ọlọ́run ní jẹ́ ọkàn àlùmọ́bárà jẹ ẹjẹ́ á lọ ta àdẹ́wò tí ó dẹ̀dẹ̀ pé ọkọ̀ àti àtúníta ìyẹn náà máa ń dé ìhó tí o ní àwọn bá pàtẹ tí wọ́n ta wọ́n dẹ̀po sínú ọkọ̀ wọ́n rù débẹ̀ wọ́n kó lé omi padà gbogbo àsìkò tí wọ́n ń fò fún kò wúlò mọ́ ọlọ́run jáde wọn ní ọkàn yìí ẹni ò ní ọlọ́run níjọ́ dálá ìní lẹ́yìn eléyìí ọlọ́run tó sàlẹ̀ sí dáadáa rẹ ọlọ́run kó gbà bẹ́ẹ̀ kò ṣe bẹ́ẹ̀ o ọlọ́run kò ṣe kó orí kálukú náà o a ṣàdúrà fún àwọn bàbá wa tí ọlọ́run fi gbogbo dáadáa yìí tó fi sọ wọ́n lẹ́nu àtẹ̀lé tí èrè wọn níkàlẹ̀ àtàwọn màmá wa náà ọlọ́run kó sàlẹ̀ sí gbàdúrà wọn gbogbo wa pátá ọlọ́kọ́ má da ayé dára yóò ọlọ́kọ́ má da ayé dáàbò ká dáa yóò ọlọ́kọ́ gbàdúrà yóò iṣẹ́ ìsìn òwò ìsìn ọlọ́kọ́ fi àgbẹ̀ríkà sí o gbogbo apáta náà làbẹ́ lọ́wọ́n ọba fún ọlọ́kọ́ gbàdúrà wa o ọlọ́kọ́ gbàdúrà wa o àwọn gbàdúrà lọ́wọ́n fi ṣe fáwọn náà dáadáa ọlọ́mọdé ọgbàjẹ àlésì dáadáa ọlọ́wọ́n ọba àlejò alákòóso fún wa ilé náà ní ẹ̀mí ó dọ̀